pé bá ti mọ bá ti mọ àwọn ayé àti padà kan fún wa àti náà àwọn ìgbà lórí ọwọ́ àwọn ẹ̀rọ sẹ́lẹ̀ mọ́. àwọn àti pé àwọn aláṣẹ kan bẹ lórí ìtọ́nà bá yẹ kọ́lá tó ní ìdè fún wa yìí. àwọn aláṣẹ kan bẹ kí wọ́n wọlé ẹ̀yọ̀ kan náà ní ọgbọ́dọ̀ bẹ aláṣẹ kan wọn. àwọn aláṣẹ kan bẹ tó jẹ́ pé àwọn tó ń gbé àwọn ẹ̀jẹ̀ tó ń lẹ́yìn lọ aláṣẹ kan náà làwọn náà òun lè ní pé ilé yìí kì í ọ̀dọ̀ àwọn tí wọ́n sábà pọ̀ sí dáadáa wọn náà làwọn ọmọdé àwọn sùkúù àwọn ṣé òun làwọn máa ń ní pé àyàlùfẹ́ mẹ́jọ àyàlùfẹ́ wà ìgbà rẹ̀ làwọn máa ń dáná lórí sọ nípa ìtàkùn ìtàkùn ìtàkùn ìtàkùn. tó bá wọn kí ni àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ láti mọ̀ pé ìdẹ̀rù ni ọlọ́ọ̀bà ìgbàlá tó fún wa bẹ́ẹ̀. bàbá mi wọ inú sọ́ọ̀tù nìta ọlọ́ọ̀bà ìgbàlá fún wa pé báńkì tó máa wọ́ ọ̀dà nínú nìta مثنى وثلاثة ورباع وإن كنتم ألا تعجلوا فواحدة onígbàkejì ọ̀nà àwọn àbájáde ọ̀nà ìjà ẹsẹ̀ yìí wà lónìí ìlú òyìnbó ìjọba kò ní owó ọ̀rọ̀ owó ọ̀rọ̀ kan ìjọba kò ní ìgbàgbé wa dé lórí ọ̀rọ̀ wọn àwọn ẹni àwọn ọba ìjọba ní ẹbí ẹgbẹ́ wọn. tó lábẹ́ ayà yìí a lè fi ìjọba tẹ̀síwò rẹ̀ nínú àti àdébùsọ̀gbà wà lọ́sẹ̀ lọ́wọ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ini itu ada yang tahu itu ini satu itu menjadi itu itu ini ada sebab orang itu yang sebagai kita mengalami apa yang lima lima yang lima lima yang kata dia yang lima akan membantah dan di terbaca. Jadi awak yang mahu tahu ini tulis apa tulis apa dan itu tulis tulis tulis ini di jamaah ẹlòmíì owó ẹwà yá àgbà pé ìjọba ọba náà ti máa tó ẹwà tó ti bíi tó ti lé o ti kó gbogbo àwọn ọmọ tó ti máa lẹ o lè má wà lẹ o lè má yẹ wà o lè má ní ibi àmọ́ táwọn ti pé á ah, ní ilé wa lọ́wọ́ ìwà ti wá ẹlòmíì àwọn tó lọ nítorí kíni nítorí ah, ẹbí rẹ yá ìgbé lágbájára yìí ti wá ìgbé lágbájára yìí bàbá rẹ tó ẹgbẹ́ àwọn ọmọ tó ti torí ẹ̀ bóyá nígbà máa sọ pé ọmọlágbájá ló fẹ́ àbí kó máa lọ bóyá bàbá ti kó bá kí wọn bóyá wọn ti wọn lè kó owó àwọn náà èyí náà tó yẹ yóò tó yẹ lórí ẹ àbí tàbá tó bá tó ní ìdí bóyá wọn bá wá sí ẹgbẹ́ ẹ ẹ ẹ ká tó ká tó ní ìdí kò sáà tó máa wò ó yẹn náà pé ọkọ ọmọ ìjọba tó ẹgbẹ́ ní ìtòrí rẹ fẹ́ òní pàmì ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ ní ìwé ìmáà yìí àti owó yá ọmọ ẹ wọ ọmọ yìí kò sí ìgbàgbọ́ àti orí owó ẹ̀ lórí bẹ́ẹ̀ alága ni wọ́n sọ ọ́ ní ha àmọ́ ẹ̀ ti bẹ àwọn ọmọ ẹ̀ torí ní orí ẹ̀ ti sọ̀rọ̀ bí pàṣẹ pàṣẹ àti tó ẹ wá pè é pẹ̀lú ní ìwọ́n mi kó o kí kọ́wọ́ rẹ̀ kọ́ ọ̀rẹ́ tó lẹ́sìn o ti pẹ̀lú ọ̀rẹ́ tó lẹ́sìn sọ̀rọ̀ ìbàtì ẹ̀dá ó ní fọkànbalẹ̀ ó kò fi sàyẹ̀ ọ̀ pépé lómi bá ti lẹ́sìn lómi bá ti lẹ́sìn àgbègbè kan ní ọ̀rọ̀ yẹn lábàá ọ̀rọ̀ yẹn òbí bá ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó bá lówó òní máa rí ọkọ lọ́nà ọkọ̀ tó ọkọ̀ tí o bá ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó wá lọ́wọ́ bá ní ẹ àpáńtì tó wá sí i wọ́n àwọn ayé ọ̀gá bẹ́ẹ̀ ń kọ̀ àlọ́ tó wáyé àwọn ọ̀gá bẹ́ẹ̀ ń kọ̀ àbí ọ̀ṣẹ́ ó fi ọ̀rọ̀ iṣẹ́ tó fi ọ̀lẹ́ àwọn òwúrọ̀ àwọn báyìí ẹ̀sìn náà ká wọ tí a bá wá lẹ́sìn gbogbo àwọn kan yóò náà tó wá fún mi ẹ̀dọ́ àwọn ọ̀gá àgbà òbí mi dàgbà ó lẹ́sìn

ẹ mọ́tàlá wà fúlá àtàwọn ọ̀gá ọlọ́run bá dìgbò ọlábẹ̀ láti méjì oṣù méjì wọ́n mi oṣù mẹ́ta wà ọ̀gá àtàwọn mẹ́rin ẹ̀fẹ́ àwọn àti wọn kàn bẹ wọn àmì à lọ́nà wọn ní ìlú ẹgbẹ́ méjì wọ́n fúlá àtàwọn mẹ́ta fún ìlú márùn ọ̀gá àtàwọn mẹ́rin mẹ́ta sí lọ́wọ́ àtàwọn mẹ́rin ọlọ́wọ́ àti ọlọ́wọ́ ní ìṣẹ́kùn alẹ́ àtàwọn ìlú kàwá tẹ̀ bá wà á pè é bá dọ́gba gbàdé bá fún méjì ẹlòmínà máa rẹ̀ pé òun lè tó lóru ó mọ̀ àti lọ́wọ́ ara rẹ̀ tó ọlọ́run àti ìjọba ẹ̀ sọ́wọ́ àyíká yá lórí rẹ̀ ìfẹ̀sùn alẹ́ náà ní òkú òsì tó dọ́gba dọ́gba tó bọ́ọ̀dù tó bá wà náà yìí ọlọ́run àti ìjọ yóò fi máa máa ìwà tó ní lọ́wọ́ wọ́n á ti lé ọ̀sẹ̀ lọ́rọ̀ yìí àbí kò fún àwọn tí bá ti parí ní ìgbà máa jẹ tó àwọn láti ta wà ní ọ̀sẹ̀ wọn ọmọ ọ̀dọ́ tó bá gbà tó ń lọ tó sọ wọn wá rọ حديث قيس بن الحارث كان عمر على النبي تلك قال عمر ما تريها لباس الاسلام وما صنع اسلمت وعندي ثمان نسوة ثمان نسوة قلي مبا اسلام اذكر مبا اسلام ومن ميت ومن بلابير ومن ميت ونجا ومن ميت wọ́n فأتيت النبي صلى الله عليه وسلم وقلت ذلك له قلت وتوافى النبي صلى الله عليه وسلم فأتوا بالإسلام وقلت ذلك له وأتى الإمام أبي بكر يومئذ يجب من الإسلام كلا النبي صلى الله عليه وسلم يقول أنا من الإسلام أربعة أنا من الإسلام كلهم ومن يتواوى منهم سوى الإسلام كلهم فأتوا àwọn tó bá wà lẹ́yìn lẹ́yìn tó ti olùdá wọn ọba tó máa lọ lọ́dún lọ́wọ́ mi tó eléyìí náà ó lè tó tó bá jẹ́ pé ètò tó kú láti ní ẹ̀ ń pèlè tó ti fi máa ti pé èèwọ̀ ọjà mẹ́rin àlejò bá ẹ wá ọba sọ pé ìrọ̀rùn ni tààdù ìgbàwà bá sọ pé ìrọ̀rùn ló dé fún wa ó jẹ́ ìrọ̀rùn fọkùnrin ó jẹ́ ìrọ̀rùn fọkùnrin so àtiwájú pé o lè kó sí mẹ́ẹ̀ ọkùnrin tó lè kó sínú táàkì ní mẹ́ẹ̀ lọ́wọ́ ní àyè mẹ́ẹ̀ lọ́wọ́ ní ọkùnrin tó lè kó sí bẹ́ẹ̀ o tó lè kó sí bẹ́ẹ̀ ó ní àwọn ọmọdé tó jẹ́ pé láti ìrọ̀rùn àwọn ìrọ̀rùn májẹ̀ mi ti gbogbo ìjọba wà lọ́pọ̀ ọmọ ẹni ní ìdí súnà tó yẹ ti láyé ìlú náà ní súnà fẹ́mi ti fẹ́rẹ́ ta yáa súnà náà ní ìyàwó súnà ní ẹ̀dùn àná àwọn súnà yóò fi wà ẹ̀dùn àná súnà wà yóò wọ̀ náà ẹ̀dùn àná súnà pé àwọn ẹ̀rọ wọ̀ fún wa yóò wọ̀ náà tó wọ̀ àtàwọn súnà ní súnà ní ìjọba àwọn súnà káfẹ́yàwó méjì àwọn májẹ̀mú yìí àwọn bíi májẹ̀mú mẹ́rin náà ṣe àwọn olùmọ̀ tí wọ́n bá fún wa nípa pé àgbọ̀dọ̀ náà májẹ̀mú yìí bá wọlé àwọn àyà tí àwọn àkókò náà àtàwọn àyà àtàyà àtàlà àtàwọn ọ̀sọ̀lá ọ̀sọ̀lá tó wá ìpè àwọn májẹ̀mú kan bẹ tá a gbọ́dọ̀ wò síwájú tó lódi pé a fẹ́lẹ́ kejì àbá fẹ́lẹ́ kẹta àbá fẹ́lẹ́ kẹrin aláwọ̀ kọ́ni àwọn májẹ̀mú yìí wọ́n náà ti ṣe ẹni ṣe ìgbésẹ̀ yìí á yẹ fún alàlà àti bẹ́yìn náà wọ́n nà ó gbọdọ̀ sí ẹni tó lágbára láti láti fi ní láàrin wọn bẹ́ẹ̀ ní ìyẹn mẹ́ta sẹ́yìn ó gbọdọ̀ lágbára láti fi ní eléyìí àkọ́kọ́ ni torí pé ọlọ́wọ́ àdìgbọ́lá fún wa nígbà tó rán lórí àyìnbá ní ìfúnná dá tàbí ó lọ́wọ́ àná. tẹ́ bá ti wá pé ẹ̀fáyà fi ẹ̀ṣẹ̀ délé láàrin àwọn obìnrin lọ́wọ́ àdìgbà ẹsẹ̀ ọ̀kan ṣoṣo lò. nítorí pé tó bá ti délé tó wá fún mi kó fún mi ta kó fi ìjà lọ́dọ̀ lọ́wọ́ àti ìjọba yìí wọ́n máa ń dẹ́sẹ̀ ìgbà tó bá tó bá ti dé láàánú wọn ọlọ́wọ́ àti ìjọba yìí yóò wọ́n yóò yóò ẹgbẹ́ wọn bẹ lọ́wọ́ àti ìjọba yìí wọ́n yóò yà sí ara ọlọ́wọ́ àti ìjọba yìí wọ́n máa ń sọ wá wà lọ́wọ́ àti ìjọba tó bá tó bẹ̀ lé ní àbúkí mẹ́ta àbúkí mẹ́rin ó wá ń yẹ ó wá ń sọ أن الله تعالى يوم القيامة وشقه ما ẹgbẹ́ yóò ẹgbẹ́ yóò tẹ̀ báyìí òní tó ṣe ìwájú ọ̀gá ìgbé àwọn wọ́n ti tẹ̀ sọ́dọ̀ ẹ̀ka wọn bí ẹni tó wọ́n ti gbọ́ ẹ̀ka ìgbé ọ̀gá wọn. àpẹẹrẹ náà máa mọ àwọn ìgbà tó wáyé nípa tó yẹn lé àwọn àpẹẹrẹ tó tẹ̀ nípa máa àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá ti láyé tó àwọn tẹ́lẹ̀ ti fi wọ́n kẹ̀kẹ́ báyìí àwọn tẹ́lẹ̀ mẹ́ta tó wù ní dínú àlùkò báyìí tó gbé wọn máa ti yẹ wọn àwọn tẹ̀lẹ̀ láti láti fẹ́ láti fẹ́ tẹ̀lé àwọn ọmọ wọn ti wù ní ó ti fi wù wọn fún wọn tó àwọn bá ta ìgbà tó àwọn èyí nínú àwọn àgbẹ̀rẹ̀ tí alẹ́sọ̀rọ̀ wà pé á fún ẹni tí bá ti dé ní àwọn ọmọ tó alákọ̀ọ́kọ́ ní ọmọ ẹ̀jẹ̀ tó kọ́ dára ẹni náà ike ó lè fi dé láàrin àwọn obìnrin. ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé àyà àmàlà àlànà tó ìtàn náà tèhìn náà wọ̀tẹ̀ kéèyàn ní wọn balẹ̀ pé a ti bá fẹ́ mi ti bá fẹ́ fẹ́ ta yìí o òní ti sábà bí tí wàá máa fi kọlu gbọ́ ọlọ́wọ́n bá lè gbọ́ dá òní ti sábà bí tí wàá máa ra ẹ̀tọ́ ìwọ ọlọ́wọ́n bá lè gbọ́ dá tí wàá máa ra aláìní nínú ẹ̀sìn tó ẹlòmíín náà máa ra ẹ̀kọ́ òfin rẹ̀ bá fẹ́ mi ti fẹ́ ta báyọ̀ ní pàtàkì ọmọ ìbí tí ó kó bá nínú ẹ̀sìn. tó a tó gbé ọlọ́ọ̀bà àdìsẹ́lá ti wọ́n wá nínú alukur'an sọ́ọ̀tì sàdáàbò àyà fourteen ọlọ́ọ̀bà àdìsẹ́lá yá ayọ́ lẹ́yìn náà àmàlú nínú mi náà zuwájú fún wa òwúláàdì fún àdúgbò àdìsẹ́lá fún àdìsẹ́lá ọlọ́ọ̀bà àdìsẹ́lá ní níbẹ̀ nínú àwọn ìyàwó tẹ́fẹ́ ní níbẹ̀ nínú àwọn ọmọ yìí tẹ́kí àdúgbò àdìsẹ́lá tó gbé ọ̀tá ọ̀tá ìwọ́n fún àdìsẹ́lá ọ̀nà wo ni ìyàwó máa ń gbà ọ̀nà wọn lọ wọn bá àti ọ̀tá fún yẹn nígbà tí ìyàwó bá ti kọ́ ní ìlú bá ti lè sọ̀rọ̀ ọ̀gá ti kọ́lá tó a ti pé ìyàwó mi ọ̀tá fún yẹn ìyàwó bá ti tẹ́tí lé tó jẹ́ pé nǹkan wọn lọ bá mi yẹn náà ẹ̀ o ti fura mà títí bá gbélé ìtẹ́lẹ̀ tẹ̀lé yóò kẹ́kọ̀ọ́ ta kí ìlú wọ torí wọn lè ti ti wọ ọ̀rẹ́ lórí òbí wọn bá yà pé kó wọn kò tiẹ̀ lọ ìwé láyé àwọn ọmọ mi àbàtúntò bẹ́ẹ̀ ìyàwó tí wọn fẹ́ẹ́ tí wàá ti o tẹ̀ ẹ̀dùn àwọn àbí tí wàá tó kọ́ pé á dáwọn ọ̀gbẹ́ fẹ́ mi ni wọ́n máa yí lẹ́yìn ìgbẹ́ dáwọn ọ̀gbẹ́ fẹ́ mi ni wọ́n yí mo ti lórí ìgbò ẹ̀yọ́ wáyà tó o máa lọ ọ̀rọ̀ àwọn ọ̀nìṣàn yẹn fún yẹn àbí dáwọn ọ̀gbẹ́ fẹ́ mi ni mo ti ní nínú àgbèsè ayé yẹn ó di májẹ̀mú méjì májẹ̀mú ẹlẹ́kẹta nínú àwọn májẹ̀mú tá a gbọ́dọ̀ fi ara ẹni tí ó sì ní ẹni tó bẹ́ẹ̀ ní ìjẹ̀bù tọ́lọ̀ bá ní ọlá tó wáyé ìjẹ̀bù tó bá bẹ́ẹ̀ ní ìgbàgbẹ́ mẹ́ta òun náà ti pé kí ayọ̀ fún náà ìdáwó tó ń lọ sí ara ẹ̀ka ìgbà tó pọ̀ ní agbára ọkùnrin láti ké ojú ọkọ yẹn kó máa fi ọkọ gbogbo àgbà ọ̀tọ̀ àti bíi mẹ́ta mẹ́rin kó tọ́ọ̀nù ẹ̀dí bá mi láti ké mi láti ké orí ìkọ̀kọ̀ fún wa bá kí o pé omi tí o lágbára ọmọ mi kò jẹ́ pé o lágbára pé orí ìyàwó kan gan ìyàwó yẹn kan má lè jẹ ẹni ìjà àwọn ọba sọ̀rọ̀ òfin ní agbára láti fi láyé òkùnkùn pẹ̀lú obìnrin òfin eléyìí náà wà lóògùn ní ìgbà yìí kó jẹ́ pé bóyá ìyàwó ẹni bóyá àdéhùn ìjọ ní pẹ̀lú ẹ̀ bóyá lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì ni sábà ní alibanu tọ olúwa ló fẹ́ fẹ́lẹ̀ kékeré olúwa fẹ́ ló fẹ́ fẹ́lẹ̀ kékeré ní màá fi kólu bẹ kólu bẹ tó tó ilé yìí ó gbọ́dọ̀ lágbára láti ní láti ní ṣe àtìkọ pẹ̀lú rẹ báwo ló lágbára méjì lágbára mẹ́ta agbára tàwa náà ọ̀rọ̀ wa lè gbọ́dọ̀ kà fún wa. alẹ́ sọ̀rọ̀ wa àyè ọ̀sán lánàá àti kò kó àti sọ̀rọ̀ wa àyè ọ̀sán yẹn alẹ́ bí yá máa ṣe ọ̀sán báyà alẹ́ bí kò kó ẹ̀yọ̀ ọ̀dọ́ àti sàkọ́rọ̀ àyè ọ̀sán báyà ẹni tó bá ti ní agbára ẹni sáfì ní agbára ọ̀nìkàlẹ̀ òṣòlùsùn àlùkùrọ̀ àlùkùrọ̀ wàlùkùrọ̀ tó àlùkùrọ̀ kéyìn omi agbára láti ṣe àjọṣepọ̀ pẹ̀lú obìnrin alákọ̀ọ́nù wàlùkùrọ̀ àlùkùrọ̀ tó ti lágbára láti káwọn fún mi lágbára láti fún mi lè lágbára láti fún mi lè tó máa ń gbé ìlú lágbára láti fún mi àtọ̀sí lọ́wọ́ tẹ́ bá ti lágbára tó yà sí ní bóyá lọ lè yẹ so eléyìí òun náà yẹ kí ipe agbára bí agbọ́dọ̀ ní òun náà ti ní àlùkòdà tó àlẹsì náà so òun gbọ́dọ̀ kó náà ti náà òun ní agbára rẹ ẹlẹ́ẹ̀kẹ́rẹ́ òun náà ké ayẹ̀kọ́ nàbí wọ́n ti ìdí ìdí bá ó àyẹ̀dì kó ní kápá láti fi láti máa náwó ní wọlé ọ̀fẹ́ ọ̀kan ẹlẹ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ ọ̀kan bóyá ẹyọ kan tó fẹ́ ọkùnrin yìí bóyá onímọ̀ra rẹ̀ oníwájú ìfara rẹ̀ wájú ìfara rẹ̀ bóyá olóyè wẹ̀ ọ̀kan náà náà ń sáré bí yóò fi yé olóyè wẹ̀ náà bóyá tó bá tó fi ní ọdún méjì wọ́n yà ló ń gbé níbi tí ń sàkà àti ní lájàpá ibẹ̀ náà yóò tó wọ́n yóò tó wọlé wọ́n á dé ní ìfúnṣẹ́ àti ìfọ̀mọ́ tó o lọ́mọ tó o tó o lọ́mọ tó o tó o wá fún ìyàwó ẹ̀yìn sòkò ní dáhùn sí ilé àyà méjì bákan méjì mo fẹ́ ẹ̀ fi ìdílé àkóso tó náà lọ ìyá yẹn lẹ́yìn ẹ̀yìn lọ́wọ́ ti ti rí rẹ̀ ìdájọ́ ọmọ yìí sòkò náà lọ́wọ́ àwọn ọ̀dọ́ ti ní ẹ̀kọ́ ìfọwọ́ yẹn mú àbí mo fẹ́ àwọn wáyé ẹ̀kọ́ kí n tẹ̀ ẹ̀kẹ́ mu tó gbé agbára ní gbogbo ọ̀dẹ̀fẹ́ wọn wáyé àbùkù sòwòlá lábàá ilé yẹpọlọ ní agbára láti máa ń náwó lórí ilé láti fún

kóra rẹ̀ dànù ìwọ́n náà wọ́n kóra rẹ̀ dànù máa gbà bá a lẹ́yìn òun bẹ́ẹ̀ ti bá a lẹ́yìn mọ́tò ọ̀gbẹ́ ọ̀gbẹ́. wọ̀yá àdúgbò wọ̀ ẹ̀dá òkú ó ní àdéhùn sọ̀lá wa lọ́sọ̀lá ànábì àmà pín nǹkan láàrin àwọn ìyàwó rẹ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ ànábì ó pín nǹkan fún wa wọ̀yá àdúgbò sí dédé ànábì àmà sí dédé fàyàkó wù àdéhùn sọ̀lá wa lọ́sọ̀lá mú àwọn sọ pé Allahumma hadha ìpín ìkẹrẹ yóò fi omi àbáyé láti ẹ̀rọ ní ìgbà tó fi wú wà láwọn má wà má fi èrò mi ẹ̀dọ́ àwọn má mú mi lágbára tó ní ibi ìtọ́jọ́ tó wọ ní ìlànà olórí sí ìkàpá kí lè rí ìlú náà lọ́wọ́. àlejò wọn wà lọ́sọ̀ la àlejò fẹ́ ajá gbogbo àwọn ọ̀dọ́ tó tẹ̀lé gbogbo àwọn ọ̀dọ́ ọ̀dọ́ àti ọ̀dọ́ àìsàn ìmọ̀ gbogbo náà ti mọ̀ pé àlejò fẹ́ ajá ìmọ̀ wọn àwọn àti wọn ìlú fúnra ẹ̀jẹ̀ àbí pé àwọn ìyàwó àtẹ́bí san wọn kó àwọn tó lórí pé kó láwọn àti ọ̀rọ̀ àti àyè bẹ́ẹ̀ ni kò tó wọn kó àwọn lọ wọn wá wí mà ọmọ àti sọlọ ọ̀rọ̀ wọn bá wà lọ ìfẹ́ ìlú kò lóòótọ́ ń fún wa ní kẹlẹ́lẹ́ òbí jẹ mímu òun bá kàtà náà àmọ́ ìfẹ́ ìlú kò lọ. Bàtí wọn á fi àwọn ìgbà àti ìsọ̀rọ̀ wa àwọn ìsọ̀rọ̀ ìdúrà náà ní fatima tí fatima ò ní gbàgbọ́ ló ń jáde wáyé àti ìjọba àwọn ọ̀sán àlẹ́ tó fatima pé ayé ayé àti ìnàmá ní ìfọ̀ àbú wọ́n ní lórí ayíṣà yìí ṣe bá wọn fẹ́ yé ní pọ̀jù àyè náà ti di náà náà ní ìfọ̀ àbú tí kò yẹ kí wọn lóòótọ́ náà sábà rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ wọ́n sọ́wọ́ tí kò yẹ kí wọn lóòótọ́ náà sábà rẹ̀ bẹ́ẹ̀ kó tó fà ọ́ lẹ́yìn wọn tó ọjà àjọ máa fi àyíká àyè fẹ́ràn rẹ̀ tó àtàkùn bá wà lọ́sọ̀rọ̀ tó fẹ́ràn àyíká yìí wọ́n di àlẹ́ àlejò tó kù ìtàkùn fẹ́ràn sínú àwọn ẹni àlejò ní àyíká kò fẹ́ràn ọ̀hún àtọ̀mí àlejò àti nínú àwọn ọ̀rẹ́ kọ́ ọ̀rẹ́ fẹ́ràn àti àbúrò àbáyé fẹ́ràn náà yóò wà lọ́wọ́ ṣe é lè fi àlejò ti kà ẹ̀dúrà òbí nàbà lórí àti ìpínlẹ̀ parọ́ òbí tẹ̀ yá àjà àjà báyìí náà ní ọ̀gá wa wọ́n ti láti fẹ́ra ayé kàdé yá ìyá wa lọ lórí kọ́ báyìí náà lórí ìfẹ́ ní àrùn náà ti kú ìdìbò àti ìdìbò ìdìbò láti fẹ́ra ayé tó a omi náà ti fi fẹ́rẹ́ ní náà ti fẹ́rẹ́ ní àti ọlọ́mọdé gbogbo ẹ̀ wá lọ́wọ́ gbogbo nǹkan tí wọ́n kàdá ẹ̀yọ̀ kiri ẹ̀yọ̀ àyíká òun nìkan náà lọ́lọ́mọdé gbogbo àwọn ìgbà tí báyìí máa ń tọkọ rẹ kú ìgbà àdúrà àbájáde bẹ́ẹ̀. ìgbà wà lóun ẹgbẹ́ ju mẹ́yọ mẹ́yọ tó ń tó ń bẹ gbà láyé nígbà yé wọ̀. kò bá àgbẹ̀ tó kọ́ bá àwọn ọmọdé àwọn ẹ̀kọ́ kalẹ̀ ẹ̀ àwọn àwọn kéékèèké àwọn máa kó lọ ìgbà àwọn tí ìgbà rẹ̀ bí ọmọ náà yẹ èyí tó àfọwọ́ lọ bá ń gbà lọ́wọ́ wọn fi àgbẹ̀ gbogbo ẹ̀kọ́ tẹ̀ kọ́ lọ́lọ́ tó yá àti ìgbẹ́ ní ọlọ́ ọ̀pá ẹgbẹ́ ìgbà tó bá wọn lọ sí ìgbà tó ti pọ̀ nígbà tó ti lẹ̀ pọ̀ lóṣù tó lọ́wọ́ àwọn tó nígbà tó ti bá wọn lọ sí ọ̀pá àyíká yìí ìgbẹ́ ìgbà àti ìgbẹ́ àyíká gbogbo ẹni tí kí àyíká yìí àmọ́ níbẹ̀ ìgbẹ́ kò bẹ́ẹ̀ àti káyíká wá ṣe àbí káyíká àti láyé káfíwá ní kékeré àwọn aláìkọ́ aláìkọ́ ẹ̀ ànábì ìdílé ìyàtọ̀ wà láàrin gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọdún ìdílé gba ó fẹ́ràn lágbára ó fẹ́ràn èyí wọn èyí wọn ká àtẹ̀tẹ̀tẹ̀ àmúgbà tó wá jẹ́ pé wàhálà wa ìjà wa jọ láàrin wa lórí mú rẹ̀ ìfẹ́ wọn wá ní apá ìdílé pé orú mú rẹ̀ lẹ́yìn náà yẹ gbogbo fẹ́ràn àti ètò àbùsùlélẹ̀ òsùlélẹ̀ ìdílé àyíṣà wà nílẹ̀ láwà ní àjọ àwọn àwọn àti àjọ àwọn àwọn àti àjọ àwọn àti àjọ àwọn àti àjọ ìkànnì àwọn ìyàwó àti ìwà ní owó yẹ wá fún àyíká ìjọba ọ̀sẹ̀dá owó wá dé àyíká owó gbé owó wá dé ní ìgbà òkè ìyá rẹ̀ tó yẹ pé abọ́sán gbogbo yẹ wọ́n ti tọ̀. kó lè dé báyìí wọ́n ti báyìí tó ti báyìí anábìyí kan ti kéde anábìyí kan ti yí padà sí àyíká anábìyí kan ti padà sí àyíká àyíká wa ti ah ìyá mi kọ́ wa bí ọ̀la mi fi àpò kí ni ìtàn tó ń ṣe kí ni ìtàn tó ń ṣe àlẹ́ mi ìtàn rẹ̀ náà kí ni kó yẹ òwúrọ̀ ọ̀gá àti wàá bọ̀ ọ̀gbẹ́ wa mi. ewu wá ní ìdájọ́ kò tó ní kó tó lọ́ra àríwá tó kó wá sí kó wá sí kó wá sí kó wá ní a wọ́n náà ọ̀gbẹ́ wọ́n ní a wọ́n tó wá lè gbé wá gbà sí èhè wá tẹ̀ ẹ́ wọ́n náà tẹ̀ ẹ́ wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ọ̀gá tó wọ́n bẹ́ẹ̀ lé. tó àbùsùn ilé yìí àmẹ́sùn bá wà lọ́sọ̀lá àyíká ní káàdì bá dé ní káàdì bá tó nǹkan tá a ti wá ní ọlọ́run ìpín mi lè ní kó lágbára wọn mọ́ wà fún mi kó lágbára ní kó lágbára wọn náà ń jẹ́ ọkàn òtújọ́ ọkàn wọn kọ́ wá dé níta lágbára lórí ẹni bá ẹni ìtújọ́ ọkàn wọn bá dé pé oúnjẹ yíyẹ òní kiri láàyè ara wọn àtọ̀ wíwọ̀ òní kiri láàyè ara wọn kọ́lá ilé tí yóò tún lè fi lára nígbà tó gba ọdún tó ká sí àwọn ọmọ rẹ̀ lẹ́ ìyàwó tó fẹ́ lẹ́ onímọ̀ wọn tó ń bọ̀ tó ń bọ̀ sí ọ ìmọ̀ ìjọ máa wọ ilé rẹ̀ pẹ̀lú gbogbo àwọn tẹ́lẹ̀tì ó tẹ́lẹ̀ tó wù ìgbà yàrá kan ló wà ní ọ̀rẹ́ àgbàdá wọn ajá ajá yóò ibẹ̀ ló ká sí olùdíje ojú ní ojú bá òkú sí eléyìí ìgbà wọn ti fi ní ìgbà ìgbé ìgbé àyíká tó wà fún wa òwò àwọn olùkọ́ káàdì àwọn àkọ́kọ́ yìí ee bàbá àtàwọn alágbèéná wà bàbá àtàwọn ọkọ yìí bàbá àtàwọn yìí wà àwọn ẹ olùwọlá wà lẹ́yìn òṣìṣẹ́ níbẹ̀ àwọn alágbèéná ìyàwó mi ẹ ìyàwó mi kì owó tí a yẹ ọmọ tó lọ ilé mi ilé mi ọmọ yóò kọ olóró bàbá yẹn tó bẹ́ẹ̀ ẹgbẹ́ àti ẹgbẹ́ òkú ìmọ̀ nípa abáyé wọn tó bẹ́ẹ̀ wọlé yìí ti dé ilé tó dé dé yìí òun náà ń sọ̀rọ̀ bàjẹ́ láti sọ̀rọ̀ bàjẹ́ ala ta'adu sọ̀rọ̀ àbíjà wọn ti kó nínú ọmọ mi jẹ dédé ẹ̀yọ̀ kan wọn ti kó ilé tó fún wọn fún wọn lórí wọn ti kó nínú dédé ẹ̀yọ̀ kan wọn ti mọ̀ pé àwùjẹ agbó wọn fún wọn òwúlẹ̀ dáko fún wọn dédé ẹ̀yọ̀ kan tàbí ẹ̀yọ̀ kan òbí mo sọ yẹn mo sọ yẹn lára òbí mi wà lórí mi ẹsẹ̀ tó látàrí láti láti òbí bí wọn bá yọ lára ìdílé náà ti yọ kan tí ìbá ti wá ti dé ọ̀nà ìdí bàbá tó tí ìbá ti dé ní àlàkùkọ rẹ̀ kí dáhùn àti dáhùn ọmọ wọ́ ọmọ gbé tó ọlọ́wọ́ àyùkọ́ láyé ìdáfúnyà àyàn ti tó má jẹ́ kí kan ìyẹn má jẹ́ kí ẹ̀rọ ẹgbẹ́ méjì mẹ́ta àbí mẹ́rin. Nàá bí wá sí sọ fúnra wa pé ọlọ́wọ́ bá ó ṣe káfẹ́ méjì mẹ́ta mẹ́rin fún wa ọlọ́ọ̀bà àdìgbọ́lá fi ṣe fúfú yẹ fún wa ni ó fi ṣe nǹkan ní fúfú yẹ fún wa ni tá a bá ronú pa rẹ̀ dáadáa tíwájú kí tó lọ bẹ̀ yẹn ẹ̀rí káfẹ́yàwó méjì káfẹ́yàwó mẹ́ta yìí á rí pé ń bẹ nínú ẹ̀sìn wa nínú ẹ̀sìn Islam ó yẹ pé ẹ bá wọn ẹ̀sìn ní ìbò ní à ẹ̀ ọ̀kadà àwọn ọ̀fẹ́ àwọn mùsùlùmí náà máa fẹ́ méjì náà máa fẹ́ mẹ́ta ibi tí káfẹ́ méjì mẹ́ta yìí tó wá rẹwà dé tó ti ní àǹfààní fún àwùjọ ní ìbò àwọn ayé àwọn tó lè mùsùlùmí tí wọ́n tún délé wọ́n ní islam nípa pé káfẹ́ méjì káfẹ́ mẹ́ta ìdí islam gbé gbé kalẹ̀ ọkùnrin kan nínú àwọn sinakorúkọ rẹ̀ ọmọ irókùnrin láti ọmọ pe orúkọ ní nígbà tó sọ̀rọ̀ ó ní ilẹ̀ nìdọ́ ìsàwùjá ó ní ètò gbé kalẹ̀ pé káfẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin ó ní nìkan mú ṣàpà ó ní á ah, ètò tó mà dáa ni o ètò tó dáa ni yẹ́pà olùmọ̀tàwá àlàfíà tó tó tó mẹ́tò ń dáa òun náà ń pè ní yóò jẹ́ kí ìwà ìwà tó dáa ló ní kó fi tẹ́lọ̀ lára yìí yóò ní ìwà tó dáa kí ló fàá tó fi ní ìlú ìwà tó dáa òun náà ń pè nígbà tó bá ti fẹ́ náà ó ní kápá láti fẹ́ méjì láti fẹ́ mẹ́ta òun ni màá ṣe ra nǹkan ẹlòmíì fẹ́ ọ̀la tẹ́sí ẹni fẹ́ òun ní ẹ ó ní àyẹ̀lẹ́ àti tó mẹ́wàá lọ àtẹni máa ti sáà máa ju àwọlé mi tó yẹ kí máa ju ọkà àti ta nítorí kí ni àdámọ́ ọlọ́wà ní ọlá sòfin látara kí látara tó mọ̀ wá ọmọ wa àdámọ́ tó ń dámọ́ wa àwa bẹ ní àwa bẹ ní ìtàyẹ gbàdájà àní àní gba ti ọmọ wa ní ọlá sòfin wa ẹ̀yìn àlọ́ fà bí irú àwọn alàbá yẹn ti ṣẹlẹ̀. nínú àwọn àǹfààní tó wá wà níbi káfẹ́ ní káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin alákọ̀ọ́kọ́ ní ẹ̀ òun náà ní pé al-mar'atu al-wahida tahidu wa tas'ud obìnrin ìjọba fẹ́yàwó ẹ̀yọ̀ kan lákòókò ìlú obìnrin ní máa ń ṣe ìfà àlejò obìnrin àwọn ti ayọ̀ ní máa ń ṣe ìfà òjò ìgbà ìgbà mi wà orí rẹ̀ ìgbà mi wà orí rẹ̀ máa wá sí máa ń sìn ní ogójì ọjọ́ òní òfìdókò tó òní jọ lábẹ́sẹ̀ pọ̀ pẹ̀lú ẹ̀ so eléyìí ọkùnrin wà ní bùkátà sóbèrè pápá yìí lọ́nà bá jọ́ ọkùnrin kíjẹ kékeré ó ní ó ní mo máa ní bùkátà tó máa láti lọ́dọ̀ mẹ́rin ní ọ̀pọ̀lọpọ̀ gbà so nígbà tí àwọn ẹ̀rọ bá wá sí àìsàn lọ́wọ́ láì fi ìnira ọmọ bá ọkùnrin yẹn nígbà tí àwọn ẹ̀rọ bá fi ìnira ìnira lọ́wọ́ ẹ̀ ìnira ọmọ bọ́kùnrin yẹn nígbà tí àwọn tó bá yẹ àwọn ẹ̀rọ tó máa fún ìnira bá so àmọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin láti kọ̀ yìí ìwé fẹ́ wà pẹ̀lú ilé ẹ̀ òun yìí wà yá tẹ̀lé <laughs> òye bọ̀ òye fi òye bọ̀ ọ̀rọ̀ ra wọn òye tó kẹwàá lọ́dọ̀ tí wọ́n náà ti pé káwọn sáà lè gbé sáàjì àwọn nìkan kò ní ronú pé yàn àti wọn á gbé nínú ẹ̀mí pọ̀ mo ti jọ mẹ́ta àti ọjọ́ máa ti fi ìta àdáda tí wọ́n á ní wọn kó ti owó jọjọ́ tí wọ́n á ní káwọn ní sùn rẹ̀ wọ́n sá mọ̀ fún wọn alága ní gbèsè òkú káwọn náà bá fi wọ́n ra wọn lórí wọ́n mọ̀ ìwé á tọ̀tọ̀ létí ọ̀pọ̀ wa ìjọ mọ̀ fún bẹ́ẹ̀ àwọn ẹ̀mí nígbà tó bá ti kẹ́ nígbà tó bá ti lágbára rẹ̀ tí bàbá bá ti lágbára rẹ̀ bàbá gbára rẹ̀ ó mú náà dọ̀rọ̀ ẹ̀ kan tí ìyàwó rẹ̀ fẹ́ ọkọ rẹ̀ fẹ́ ìyàwó rẹ̀ kejì ó wá sọ pé ọkọ kò tí ì lágbára ẹ̀yìn tó ń fi sàkó ìdó mi sàkó lẹ̀ pé ọkọ kò tí lágbára àwọn ká ni wọ́n ti segin ní wọ́n ti ọkọ wọn òun kọ́ kò tí lágbára ẹ̀wọ̀n kaba wọn tẹ́lifí tó ayé tó ọlọ́ọ̀bá àdìgbò ọlọ́ba tó tọ́wọ́ obìnrin ife ìyàwó alákọ̀ọ́kọ́ òní ó sa ẹ̀kọ́ mu òní ó sa ẹ̀kọ́ mu ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta rẹ kí ni ó ṣe yóò wá fọ́ọ̀mù ya ni. tó tó pé sábà ní ìyàwó alákọ̀ọ́kọ́ òní kó máa sọ pé agbára wàláì ní lágbára tó dùn mí. wọ́n sábà ní kó tí wọ́n bá ní pé kọ̀ǹdíṣà kalẹ̀ yóò di àwọn kọ̀ǹdíṣà kankalẹ̀ tó jẹ́ pé ó rí darúgbó òní ọlọ́run àti ọlọ́run àti sọ ọmọ ọmọ tó sọ ẹgbẹ́ yẹn ti sọ tó bá ti láwọn ọmọ yẹn láti àti mẹ́rin olùfẹ́ àwọn èyí olùfẹ́ mẹ́ta tó eléyìí lálákọ̀ọ́kọ́ nínú mímà nínú àǹfààní tó wà bẹ́ẹ̀ tó jẹ́ pé kí olùfẹ́ àwọn èyí kí olùfẹ́ àwọn mẹ́ta tó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà ni tó wá rò pé olùfẹ́ méjì olùfẹ́ mẹ́ta kọ́dà obìnrin méjì tí ìdómìnrin míì tí ó dòwú bá dé yóò ti ṣe ìná ní ẹ̀tọ́ kọ́kọ́ rẹ̀ a ìyẹn má lè bá wọn bí wọn bá wọn ẹ̀dùn àwọn ẹ̀dùn bá wọn ẹ̀dùn lè ti ta àmì mi nígbà tó gbé ẹ̀dùn mi wọlé ẹ̀dùn bá wọn. kọ́lá gbogbo ẹlẹ́nu ẹlẹ́nu ẹ̀dùn obìnrin kan tí ìkànnì àwọn ọ̀rẹ́ obìnrin yìí obìnrin tó jẹ́ ọ̀làgbọ̀ yẹ̀ sí ọ̀rùnkànnì àwọn ọ̀rẹ́ wọn tó fún pé ẹ̀ tí màmú dà tẹ̀bí ọkọ yóò gbé wọlé wa ọkọ̀ yóò fẹ́ méjì yóò yóò sì wọlé wájú nígbà àwọn ọkọ̀ àwọn ọmọdé àti ìlera àkọ́kọ́ níta tẹ̀wọ̀n ọ̀rọ̀ àwọn ọmọdé wà bàmí lé kọ́lẹ̀ ìyẹn wá sọ lé pé sùhàmùlà wọ́n sọ lé pé ìyàwó ni wọ́n sọ pé kọ́lẹ̀ àti mọ́tò ni wọ́n lò òun máa ń bá ọkọ̀ fún sáàbù rẹ̀ lájà yìí ẹ tò nínú ẹni tó wá fẹ́ méjì ìtẹ̀jọ́ wà tẹ̀jọ́ ríra yín ní àkójọ ọkọ rẹ ni ìyá yóò fi ìyàwó rẹ tí yóò tún ṣe láǹkàtà ewu wá ní ìwúlò ẹ̀jẹ̀ mọ́ níyì. tó àbúkà wò látara tó yẹ látara òkú látara tó ká má ba sí ọmọ àgbẹ̀ yàrá látara irú àwọn abáyé yóò máa ń yẹsọ sọ kẹtọ́ mú ọ̀rọ̀ fa àmọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú hikma nínú ọgbọ́n ti fẹ́ ní tọ́lọ̀ bá ti gbọ́dá lórí ẹ̀ èyí ti dẹ́kun fún àríkà fẹ́mìtà fẹ́mìtà òun náà ti àtàwọn ẹ̀ àjọ àdàdà bí àdà rìjàdà àkọ́jú àdàdà ọlọ́ọ̀bá ti gbọ́dá ó ti dé ní ó ti dé ní àládà ní òsibẹ̀ dé pé ọkùnrin máa kéré ó kàtóbi ọkùnrin máa kéré kéré ó obìnrin a máa kọjú ọkùnrin lọ lè àtúbáàbí lè àtúbáàbí náà wò tò nínú àwọn ọmọdé máa ń fà tómìnì máa ń tọ́ tómìnì máa ń gbé tómìnì gbé lábàrá ní lè àtúbáàbí náà wò lórí ọkùnrin a máa kú ju obìnrin lọ ẹni ẹ̀wọ̀n yìí ẹ̀wù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ní owó owó owó owó wọ́n lè ní ẹlòmíín ṣe pé ìbá ọkọ rẹ̀ láyé lóbìnrin pé wò ní ìdí ọkọ rẹ̀ lóbìnrin lẹ́nu ẹ̀ńdẹ̀ńdẹ̀ ti gbé sábà tó tọkùnrin máa fi kú ó pọ̀ ká ẹ̀dí bá mi nínú sábà tó tọkùnrin máa fi kú òní òun náà ní pé gbogbo àwọn nǹkan tí máa ń pa kú gbogbo àwọn nǹkan tí máa ń sábà fi kú òun náà lọkùnrin máa ti káàkiri tọkùnrin tó bá wáyé sọ tí gbogbo ẹ ọkùnrin ó sáájú tó bá tún ka òun náà ní ìwọ̀n kó bìnrin ó máa jagun ẹ̀yin kọ́ àtúntò ẹ̀ má pa àwọn obìnrin o ẹ̀sìn má pa àwọn kéékèèké tó ẹ̀ lè pa ọkùnrin ẹ̀ pa ọkùnrin lójú ogun gbogbo eléyìí lọ́kùnrin máa pọ̀ sí i yọ ọmọ náà máa dínkù gbogbo àwọn àjálù tuntun tí ó máa tẹ látara tó bẹ́ẹ̀ ẹ̀ ń tábù ni àbí látara tó ń titẹ́ ẹ̀ ọkùnrin yóò máa dẹ́gbẹ́ ń wò ó ẹ̀ yóò lẹ gbọ́ pé iná ń gbé ọkùnrin obìnrin lé yòókù yóò lẹ gbọ́ ọkùnrin náà yóò yóò náà gbé ọkùnrin náà yóò máa wà ní ọkọ̀ tó tó dànù ọkùnrin náà yóò tẹ̀ fún àwọn ọ̀gá ọkùnrin máa sábà wọ́n ti bọ́ pẹ̀lú tòun náà ló máa náà ti jẹ́ pé ọkùnrin wá kéré ju eléyìí tó náà yẹ kí wọn fi ọlọ́ọ̀bà yìí lọ́la ti fi ta pàdé tó akẹ́kọ̀ọ́ tó fi kéré tó ẹsẹ̀ kí ni ẹ máa mú obìnrin méjì ẹmú obìnrin mẹ́ta ẹmú mẹ́rin ẹ bá ti fi kaba lóye òkú wà lóye àwọn kọ́ wà lóye òní lọ́wọ́. kọ́dà ní sọ̀rọ̀ àwọn àti sọ́lá sọ fún wa pé nínú àwọn àpẹẹrẹ pé ọjọ́ ìgbéyà kí a máa súnmọ́ ẹ̀dí wa nínú àwọn àpẹẹrẹ tí anábì sọ̀rọ̀ àwọn àti sọ́lá kà fún wa dáàbì mà yí pé ọjọ́ ìgbéyà kí a máa súnmọ́ anábì ni wọ̀yẹ̀ kí lóore jà wọ̀yẹ̀ kí lóore jà anabi ní sẹ́yìn náà bá ti àmọ̀ súnmọ́ wọ́n dàbí ọkùnrin yóò kéré ẹ wúgbà wọ́n ti ń tẹ̀lé ní ìdíwáyé ẹ wúgbà wọ́n ti ń tẹ̀lé káàkiri lágbàáyé ẹ àwọn tí boko haram pa ní ìyẹn ọkùnrin náà ló pọ̀ nù. àtúbà sọ yìí ní ìwò wàhálà tó ń ṣe gbàgbé náà fẹ́ gbàjọba ẹ obìnrin náà ló kú bẹ́ẹ̀ ọkùnrin náà ló pọ̀ bẹ́ẹ̀ tẹ́bá gbogbo àwọn wàhálà níbẹ̀ káàkiri ayé ọkùnrin náà ni máa ń pọ̀ tí ó kù tó ànábì sọ pé tíjà ayé bá ń bọ̀ ẹnu tẹ́ẹ̀dì mà ẹ̀ pé ọkùnrin ó pọ̀ ọkùnrin ó kéré obìnrin ó pọ̀ ànábì ni hasa yẹ̀kú náà lè kàmùtí nàmúrà àti tí yóò fi wá rí pé hasa yẹ̀kú náà lè kàmùtí nàmúrà àti alùpọ̀ yìí lè wá. ànábì ni yóò bá dé pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ anabi ni ayé padà síbẹ̀ ìyá àmọ́ ìwò náà wọ́n yẹn fẹ́ fi o anabi sọ fún wa tó ìwé pọ̀ dé yàrá ju ọkùnrin lọ ìgbé tó fẹ́ fi dé ní pé wá tó fi ti ilé yìí àti ìwúrò àtọ́jú àwọn ìpè ọkùnrin pọ̀ ilé tó kù yọ ẹ lò sí ní ìlú kò bẹ́ẹ̀ lọ́wọ́ yóò ti wọ mẹ́tọ́ yóò dé yóò dé sí ìyá yóò dé ọdún ètò òbí tó ti dáná mọ́ pé ìyé ti mọ́ máa ẹ̀ tó dáa bàtà wà àti ọmọ lọ sí ìdílé wáyé tó mú àjò kò sọ̀rọ̀. ètò bá wẹ̀ lọ́kọ̀ òbí náà wọ́n tó bẹ́ẹ̀ wọ́n á fi àgbáyé bá wọn lọ ẹ̀ ní yúrò ẹ̀rọ àwọn obìnrin ní yúrò tó mọ̀ láwọn ọkọ̀ tó kọ́ làwọn ládàá kí ni ládàá kí wọ́n fẹ́ lọ́kọ̀ àwọn náà sáà tẹ̀lé ọkọ̀ àwọn sáà lọ́kọ̀ tó ilé ìdílé tí àwọn ọ̀sẹ̀ rẹ̀ máa ń tẹ̀lé ní jẹ́ pé òun náà ló bá ti ní ìṣẹ̀lẹ̀ àìsà tó fi ṣe ní ọ̀rọ̀ wa nígbè àti òfẹ́ méjì òfẹ́ mẹ́ta. ẹlẹ́kẹ̀ẹ́ta nínú hikma tó wà ń bẹ̀ náà ti pé anna ìnáta kúlìlàhùnà mọ̀tà ìdá àti ìgbàwájú. a rí i gbogbo obìnrin pátápátá ló ti rẹ́ ìgbéyàwó láti lọ́yọ̀kọ́ ìyá àtọ́jú ìdájọ́ ni ẹ̀wọ̀n délé pẹ̀lú ọkọ nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù tó nínú òfin ìṣẹ̀lẹ̀ ìsìlámù tó kalẹ̀ ọkọ obìnrin gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni nínú ọba àwọn ọ̀tàwà olùdíjà sọ pé ó lè kó mi lórí ní àwọn ọ̀tíṣẹ́ yóò tó o pàtẹ́rì àmì ẹ̀tíṣẹ́ yóò kí o máa yẹ ìgbà wá ní ọ̀dà ló gbé kàwé lọ́wọ́ ìgbà gbogbo àdìgbọ́n ìgbìmọ̀ ìdí máa tó bá wà ní ọkọ̀ òṣèlú kàwé tó bá kà gbogbo ẹkọtẹ lọ́wọ́ gbogbo ẹsẹ ẹsẹ gbogbo àwọn ẹsẹ ìwé ti ẹ o ti kéré náà o ti láwọn ẹ̀kọ́ kan tó yẹ kó kọ́ ni ẹ̀kọ́ wọn ni ọkọ tóbi láti ẹ̀kọ́ tóbi dàgbà tó bá kà tẹ́lẹ̀ amọ̀lẹ́kọ̀ nígbà tó mọ̀ láti ọ̀dọ̀ tó gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀ láti ṣe kóyọ ẹgbẹ́ yìí obìnrin ti rẹ́jì ọkùnrin láti ẹ̀ máa wo rẹ́jì rẹ́jì tiẹ̀ pé ọlọ́kùnrin wá òun rẹ́jì òun rẹ̀ jù òní máa gbé òun rẹ̀ jù tó lágbára láti gbé láti ọkọ̀ ọkọ̀ obìnrin. Òwúrọ̀ àwọn èèyàn ní àgbàdà sábàlọ̀ ọkùnrin àti àgbàdà sábàlọ̀ obìnrin. Tó o fẹ́ kó ti wá gbà wọn ike gbogbo obìnrin ni wọ́n ti rẹ́dí wàkàtí irun mi náà rìgá là kúndùrọ̀ sàdá fún alàlùyá ìlà wá sí ìgbàwá ìbámu yìí. Bá a ti wá ní gbogbo obìnrin ló ti rẹ́dí àlùbáyé ìfẹ́ lọ́kọ̀ àwọn àti ọ̀pọ̀ nú àwọn ọkùnrin wọn wá sí ìfún òlágbára kò lágbára láti kí láti láti take responsibility tó wà nínú ìwé àwọn ilé òun kẹ oúnjẹ àárọ̀ rẹ̀ náà ìbátan náà rẹ̀ kátó wá ní kékeré tó wà ló fi ìyàwó fi. torí pé tíwájú àtàkùn wá tẹ̀lé báyìí lẹ́yìn gbàdá tó kọ́kọ́ sọ pé òǹkà ọkùnrin kọ́kọ́ obìnrin ó pọ̀ jù ọkùnrin lọ. àtúwá ní pé báwọn ọkùnrin bá ti máa ń náà èyí tó wá ti gbogbo ọyẹ́ yẹn lágbára láti fẹ́ ẹ̀ẹ́ kíni àpòrúkọ rẹ̀ ẹ̀ẹ́ bóyá yorùbá ti máa ń kòwé ẹ̀ wọ́n ní yọ wọ́n ndị ẹni rí yọ ojú ní wọ́n ní òwe òwe tí ò dáa ní orí yọ yẹn ọlọ́run bá ti láti máa tó wọn lẹ́lẹ́ òṣèlú bá gbọ́ ní wàhálà ní pé oyún mi yọ mí wọ́n lè lè lè wá ká agbára yìí ti ká níbi àlè fún ìṣòwò yìí wọ́n dà á ẹ́ níbi àlè ló yọ èyí ọlọ́wọ́ àlẹ́ wọ́n láti máa yọ yìí tó àgbà ló ti máa wá lẹ́nu tẹ̀lé kọ́lá kọ́lá bí yóò láti wọ́n kàn yà kọ́lọ́ náà ti wá wọ́n ti máa lẹ́nu wáyé ní kéèké ìgbà wọn tó wá ti máa lẹ́nu tó jẹ́ pé ìgbà tó dáa bẹ́ẹ̀ bọ́ ọ òfin ẹ̀ máa wọ́n wọ́n ṣe àbá tó ní náà pàdé bá a lò ẹlòmíì bá wọn tó bá a dé náà ní ẹ̀yà àjà àwọn ọ̀dọ́ àbọ̀ wa dé ẹ̀ kájí wa kájí wọ́n bá tó tẹ̀lé dé ilẹ̀ Yorùbá ọ̀gá náà ní ẹ̀kọ́ ìdájí o kọ́lá olójọ́ ojú ajé ìjọba olùdókòwò lọ́wọ́ ìwọ náà tó a yíta ti lọ òun náà gbé nígbàgbà tó wá ní ìgbé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn ò ní gbogbo mi ló ti tẹ̀lé mi kó láti wá sí i táwọn àwọn ọmọ tó fi lẹ́yìn ní ìdí tó ṣe káká wà bẹ́ẹ̀ ẹ́ àbí ká máa ti ìdìnnà ká máa ti ìlànà káàkiri kí ni kó kó ní kó ṣe tó lára tẹ̀ láti fi ṣe láti fi kí o yẹ solution òun náà ní òun náà ní kí kóbi ló ti kọ́kọ́ ló ti kókò lé ní kókò ló ta. sòtá bá ti wò ó àyè fáwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn dà máa wà sẹ́fíṣì láwùjọ yẹn tẹ̀wá wo àwọn ọ̀nà tó wà ta olùwà ni mo ti lọ́kọ̀ nígbà tó ṣèṣe máa bá wọn. òun náà ló máa tẹ̀lé pé ẹ wà á lómi ẹ tó jẹ́ pé ọlọ́mọge ni wọ́n á ní ọmọ yẹn wà lórí sí àwọn ẹlẹ́kẹta. wọ́n ti máa pọ̀ bẹ́ẹ̀ mi wọ́n á lórí àwọn ẹlẹ́kẹta kò rọ́ọ̀kọ́ ni. yìí tó bẹ́ẹ̀ ò lékè sọ̀kọ́. ẹ wọ́n á lórí àwọn ẹlẹ́kẹta wọ́n á lórí àwọn ẹlẹ́kẹta àtàkùn jẹ́ pé àtàkùn nọ́mà ni nínú ẹ̀sìn ìgbà àtàkùn nọ́mà ni lọ́la kò fi ọmọ kékeré ìgbà kò fi ọmọ tó jẹ́ ìdílé òfin náà kọ́kà gómìnà kàlẹ́ ẹ̀dí àti ọmọ orí yíyẹ ìgbà ìgbà àwọn mùsùlùmí ṣẹ̀dá ìta àwọn ẹbí òfin tó máa ń tẹ́gbẹ́rì àwọn ẹbí òfin ìgbà tó ní ìpè ẹ̀ẹ́dì ìgbéyàwó ẹ̀ẹ́dì tó ní àwọn ẹ̀dà kọ́dà kó jẹ́ kó fẹ́ yàwó wá dé pé kọ́dà àkọ́bí rẹ̀ gan òun gan bẹ́ẹ̀ lè fi ọmọ tó fẹ́ òun yóò tọ́jú fún bẹ́ẹ̀ tó ló gbé alíkàtà sí láwùjọ wa tó nínú àwọn àfihàn tó wà bẹ́ẹ̀ tí ọlọ́wọ́ àlọ́kọ́lá tó fi ṣe é tó fi ṣe é ní ẹ̀sẹ̀ fún wa ẹlẹ́ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn àfihàn tó wà bẹ́ẹ̀ òun náà ní pé àlùjẹ́ ìjàmbá ti já rọ́ọ̀bù àti ìdíyàwó jẹ́ àwọn àti ìgbẹ́ àti ẹni bẹ́ẹ̀ la ọkùnrin mi ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó fún lágbára díẹ̀ sí i ọkùnrin mi ní agbára láti gbọ́ láti sọ̀rọ̀ pẹ̀lú mi kọ́lá fún níyàwó tó níyàwó mẹ́rin kí n kọ́ kí o sì ní tẹ́kìnì kí kí lágbára ló lò ọkùnrin mi gbọ́dọ̀ jẹ́ pé ìjọba àdìgbẹ́ ìyàwó rẹ̀ gan ọ̀rẹ́ tún ẹ̀rọ wa ọlọ́ọ̀bà àdìgbọ́lá kọ́kọ́ ẹ̀ lágbára láti dáàbò pẹ̀lú mi débi pé ó súyàwó kó wà á lọ pé ọ̀sẹ̀ yẹn lẹ́yìn ní àwọn ẹ̀mí. bó ṣe bó ṣe ní agbára tó ń ká agbára tó ń mú un. ṣàbí ìgbà tó kù náà ló ní kọ́kọ́kọ́ pé ọ̀sẹ̀ yẹn lé ní àwọn adébó ìka lórí tí ìwà tó wọn máa ń fi òkè wa ìgbà náà. ní ọ̀pọ̀ tó wà ẹ̀ ìwà ní káwọn bí wọ́n tó wọ́n náà gbé ọkọ̀ rẹ̀ yóò máa lè lè rẹ̀. so eléyìí nínú àwọn ọ̀rẹ́ nínú àwọn ọ̀pá mi ó jẹ́ pé ọkùnrin ó ní kò káàdà ó jẹ́ pé ọmọ yẹn kan ò káà so bómi ìkọ̀ tí wọ́n ká oníṣì ṣe táwọn akọ̀ fún náà pé kó wá lọ́ta kó máa lọ yé ìrà kó máa lọ yá yìí jẹ́ pé kí máa yá lè ní ìdílé ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àti ìgbọ̀lá ẹ̀sẹ̀ kí máa yá lè ní ìdílé ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àti ìgbọ̀lá sábà máa wọ́n mi ẹ̀dá àwọn obìnrin náà àwọn obìnrin náà yára ká àti ká àti ká ṣe wọ́n fẹ̀ fọ́jú àìsí ọkùnrin tí ò ní ní ọkùnrin tí ò ní àti wà ní fọ́jú. tòótọ́ fọ́jú náà wà sọ ọkọ rẹ̀ bá tó àgbógbà ọkọ rẹ̀ láì fi jì ó gba tọ́lọ̀ wà lọ́la ó sì ní ẹ̀kọ́ fẹ́yàwó ẹlẹ́kejì abẹ́lẹ́kẹta ẹlẹ́mí bẹ́ẹ̀ ní tó ń sábà rẹ̀ fún pé ìyàwó méjì tó tí ẹlẹ́kẹ̀ẹ́ wá wá kó kí ló dé ẹlẹ́kẹ̀ẹ́ wá kó tí wá wá kó àwọn olókùn kò sí ẹlẹ́kẹ̀ẹ́ wá má àwẹ̀ ẹgbẹ́ àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ àwọn náà tẹ́lẹ̀ náà alẹ́ ni yóò máa di agbára ìlànà tó pẹ̀lú ní ojú ma wá ní ẹlọ́kàn àbí ó ma ju ìlú tó tó wá ti wá ní pé agbára ìwà ká mẹ́rin ìwà ká bá a rẹ̀ mọ́ ẹni tó fi tẹ́lẹ̀ ká àwọn náà làwọn tòmátò wáyé pé àwẹ̀ yìí mọ́ndé àwẹ̀ mọ́ndé lọ́ọ̀dì ìmúnà ní máa ń fi àwẹ̀ àtẹ̀jẹ̀ àwọ̀ àlẹ́ ìsàlá ó wá sí lónìí ọgbà ìrọ̀lá sí lónìí ọgbà o àwọn ọgbà yà ni wàá bàyà. àyọ̀ bá òsì òsì òsì ìgbà èsì èsì la èsì àtọ̀ não, eléyìí wọn kà yóò kà wọ́n tó àtúlá ní ìmọ̀ kàtà tí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ bá ti ká tó àwọn ìlú tí àwọn ìfowó jẹ. náà ẹlẹ́ka àwọn nínú àwọn tí wọ́n ti ọlọ́ọ̀bà àdìsọ́lá tí omi ṣe ní kásẹ̀ méjì kásẹ̀ mẹ́ta. wọ́n nígbà míì ọ̀dì ẹ̀kún tààjúlù tẹ̀sírí máa ń di ní ìdá alùpàdìbà àwùjáwá ti wàhí alẹ́ ní máa dàgbà wù ha ọ̀pọ̀ ẹ ẹni tó mọ̀ tó wà bẹ́ẹ̀ òun náà lè pé à ó lè jẹ́ pé èèyàn fi ṣe àpálẹ́ fún ẹnìkan tó jẹ́ fámìlìyàn lápẹjù ẹni pé ẹni kọ́sì kan tí ẹni kọ́sì lè kọ́sì ti fẹ́ra wọn tó ṣe ẹ̀ka tó tún bẹ́ẹ̀ ìyẹn wọn ni kọ́sì kan lápẹjù ẹni ìlú àti wá sí ìyàwó kò tí ì ju bí ọdún kan ọdún méjì lọ ẹ àdúgbò náà kan ọkọ rẹ wá pé kò wá lè tó kò wá lọ kò sì wá lè tó tó ẹ̀sùn àwọn tó pé fámìlì náà ẹbí náà ni fámìlì yẹn náà ni pépè àwọn alẹ́ tí ò ní rọ́pọ̀ ẹ̀ olóògbé ni ẹ̀ ló ti wọlé ọ̀fẹ́ abẹ́rẹ́ òfin tó jẹ́ pé ọkọ rẹ̀ ọkọ rẹ̀ kọ́ lẹ̀ náà ni tí wà ló lọ́kọ̀ ìgbúra àwọn olóògbé ti ní àwọn kan tí ọlọ́ọ̀bà lè gbẹ́lá ti ní ẹ̀tọ́ fún wa ayé àti bá bímọ kó yẹn jẹ́ tìrà wọn ẹ̀ torí kọ́sì náà ni wọ́n ìgbà àti ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà bẹ́ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ islam tó ẹ̀dùn méje ní kọ́ńtì ti ṣe pé wọ́n á wọ́kọ́ wọ́n ti máa ń bá wọn náà pé ẹ̀dùn arọ́kọ náà ti bá wọn nígbà tó wáyé ìbára kan ó sọ pé òkú ni kọ́ ẹ̀ẹ́ tòun tó dé láwùjọ wa ní ìmọ̀ aláìlú kan ò gbé báyà kò dà báyà kò lẹ́kọ̀ọ́ ìdá ẹ̀ ń bẹ́ẹ̀ ti yẹ ẹ̀ ọmọ ẹ̀gbọ́n máa gbóòrò ní ìdáwà nínú ẹ̀dùn àlùkò eléyìí òfin yìí a ah, ẹni tí kò yẹ eléyìí àwọn bá ti máa ń pàṣẹ dáadáa lọ́dọ̀ tí wọn ẹ̀rọ àwọn bá ti jẹ àwọn tó máa ń sábà pàṣẹ bá wọn kù ọ̀rọ̀ náà ti táwọn ti ti ti táwọn ti pàṣẹ jẹ ní ti pé kí ọlá máa kú lé wọn ni àwọn tó bá jẹ lọ́balọ́ba wọn àmọ́ fẹ́ra wọn láàyè ara wọn ẹ̀dùn àti tó jẹ́ pé jẹ́ ọlá ọba tó máa kú ní lákàtà wọn tó àwọn náà máa sábà ti dà irú nǹkan báyìí tó a nínú àǹfààní tó tún wá kú wà bẹ́ẹ̀ torí ọjọ́ tó ti lọ nínú àpàtì tó wà bẹ́ẹ̀ òun náà ní kékeré à ìpàtó rọ̀jò tó fi ọkùnrin bá fẹ́yàwó méjì mẹ́ta lọ yóò lè tètè yóò lè kó níjà oníjẹ kó máa sèrànù káàkiri so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àpàtì tó wà bẹ́ẹ̀ bá fúwó àdàdà nínú àdìsá yóò tún lè yóò tún lè kó obìnrin náà níjà ni obìnrin tó bá nídìí kó lọ́kọ nídìí ò lọ́kọ ẹ́ túláàsì nígbà tí àdámù tọrọ ọba àti ìjọba bá béèrè ní máa béèrè tó sì máa béèrè yóò máa wọ ọ̀nà tó fi bí àbùkádà rẹ̀ bòmí bẹ́ẹ̀ kó máa kó máa sèrànù káàkiri òun gbàdúrà bá ti fẹ́ méjì bá ti fẹ́ mẹ́ta àbí o ti sọ eléyìí kúrò níbi pé yóò máa lọ sí sèrànù ta ìmọ̀ àbàtì wà bẹ́ẹ̀ náà bàtí fún wa bẹ́ẹ̀ mẹ́tọ́ tó nà ẹ̀ ìyóò tẹ̀lé ìyóò bímọ púpọ̀ ìyóò lè bímọ púpọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ ti ní ẹni àbí ti ní alábẹ́ bí ẹ̀ ẹ̀ gbé àwọn ẹ̀yà bá ti mọ̀ pọ̀ níbo lè ẹ ọlọ́run bá ti lọ́lá òun náà ní tọ́ oníkálùkù tó bẹ́ẹ̀ bá bí ma tó pọ̀ inú lànà ànábì sọ̀lá ànábì sọ̀lá àwọn ìṣọ̀lá ní òun ó bìyànjú kí ni òun ó bìyànjú fáàrí òun fi wá yàn tó wá jọ gbẹdẹ kìánu òun fẹ́ẹ́ fi wá yàn láàrin àwọn ìjọ míì kí àwa la kọ jù nínú àwọn ìjọ tó eléyìí nínú àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ tó nínú àǹfààní tó wà bẹ́ẹ̀ òun náà ní pé kí ni àwọn ọmọ kọ́mọ ẹ̀dí báwọn ní sìn àwọn ọmọ tí ò ní ní bàbá àwọn ọmọ aníyàmọ́ ní bàbá ẹ wọn ó sì fi ẹwọ́ dínkù láwùjọ ìtò bá ti fẹ́ sílé lọ́nà aláàjì oníjẹ́gbé ẹnìkan yóò kún lóyún tí ò ní sílé rẹ̀ yóò wá bí máa wọn àwọn bí máa ọmọ àlè wọn àwọn bí dájọ́ kalẹ̀ sínú ilé tó o ti ti báyìí wọn máa ń kí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ yóò ní ara kò ìdáwọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ yóò ti padà wá lọ yẹn lórí ẹ̀yìn yóò wá lórí tó ti gbé ta àwọn àwọn àwọn àwùjọ wa ní ọkùnrin yóò wá mọ́ ni, ẹ bàtà kọ́ ọmọ yẹn ní bẹ́ẹ̀ ẹ dà kọ́ ọwọ́ kà kọ́ ọmọ tàbá ló lọ́mọ tó lọ́mọ lọ́mọ ọ̀gá náà tàbí o ṣe ìdí òṣò mi tó ẹ tó ṣe dá wà ní tó bá yẹ kó bá tó bá ti jẹ gbára ọgọ́rùn tó lọ dáa rẹ bí wọ́n bá já ọjọ́ lọ sí ìdúnyìí mẹ́tì wò ní wọ́ọ́ ní bẹ̀rẹ̀ ló ti rẹ́ ti wó bọ̀ mọ́ta lẹ́gbàá tó bá wá jí àná lẹ́gbàá tó jẹ ìyàwó tó bá ọmọ lárí nínú ṣẹ̀ríà ìsìlámù ọ̀nà ìbí ọ̀nà kì í sọ máa yẹ kọ́lá àwọn olùkókò rẹ̀ pé wọ̀rọ̀ fún ọ̀dọ́ wọn sí i àmọ́ bí tí o tó bí tìmọ̀ tí o tó bí tẹ̀lé àwọn o náà lẹ́nu fẹ́ nìkan lóyún yóò àti ọmọ yóò àti ọmọ wáyé yóò àti ọmọ wáyé kò fẹ́ kò fẹ́ yà nígbà wọ́n fẹ́ yà rẹ̀ gan ẹ̀dí bá ọmọ yẹn ìyá rẹ̀ kan òun náà dáhùn àpò yìí máa ń ọmọ yìí tó bá tó máa ń fi lẹ́gbàá tó bá fẹ́ yà rẹ̀ wọlé òun ní wọ́n wáyé kò èyí máa ń yọ wọn lé àwọn o tó bí yorùbá ń kú yóò gbà wáyé ìgbà ọmọ òun náà ní so àwọn àǹfààní pọ̀ púpọ̀ gan níbi tí ọlọ́ọ̀bá yìí lọ́la tó ṣe ní dẹ́kun wa ìwádìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti wá rí wọ́n àyè lọ́nà àwọn títẹ̀ sí ní ìdílé bí àwọn ọmọ bí àgbàdà ọ̀rọ̀ àwọn fẹ́mi wọ́n fẹ́mi mẹ́ta nínú àwọn títẹ̀ sí ní ìdílé bẹ́ẹ̀ náà ní sábàlú owó nìkú ní yíyó láti la ní yíyó ní ọ̀pọ̀lọpọ̀ títẹ̀ láwùjọ wọn nìkú wọ́n fẹ́mi wọ́n fẹ́mi mẹ́ta wọ́n rà mú gbọ́ pé ẹnìkan bẹ òun náà ní gbígbà tó gbọ́ tẹ́ ń ṣe wá sí náà pé èèyàn lè fẹ́ yàwó méjì ó lè fẹ́ mẹ́ta ó lè fẹ́ mẹ́rin tí wọ́n wá sí lọ́kàn pé ah, àdúrà àwọn obìnrin náà pọ̀ yìí láwùjọ tó wò tó yẹ pé òfin tiwa náà gbé kalẹ̀ fún wa nínú àtàwọn olóòwò àgbọ̀rọ̀ fẹ́ yọ ẹ̀ka lọ ó sì torí ó sì gbà ìtura nítorí pé ó ní ẹwà ìbẹ̀ẹ̀bẹ̀ ọ̀kan nínú àwọn tó jẹ́ nínú àwọn tó jẹ́ èkó láwọn European yẹn so ìkànnì àtúnṣọ̀rọ̀ kan tó jẹ́ pé ìwọ́rọ̀ yẹn ó ti sọ́ ti pẹ́ ẹ̀dìbà àmọ́ òkò takun náà owó yẹ kí owó kẹsẹ́rìn lọ́la òjò ó ní ìnà owó fà ó ní dájúdájú yóò fi tẹ̀rí owó yóò gbọ́dọ̀ kọ́ta tẹ̀rí sàtẹ̀tọ́pù ìlà òjò ẹ̀yìn ìlà ìsìlá wọn ò ní padà ní ọ̀sán wọn padà padà sí ìsìlá wọn padà padà sí ìmàlò òfin ìsìlá kọ́bùlà ní háyà tó ń kọ́ ní òṣèlú síwájú ní twenty century tó parí tó tẹ̀ tó ẹ̀ two thousand eight hundred wáyé ó ní gbogbo tó parí ẹ̀yẹ ó ní ẹ̀sọ̀rọ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yúròpù àwọn àwọn kọ́ńtìsì yúròpù wọ́n padà padà sínú Islam ṣáájú àbàbà wọ́n fẹ́ wò àti wọ́n kọ̀ ìdáwọ́lẹ̀ wo ti yẹ ìṣe ọ̀pọ̀lọpọ̀ kí ni ẹ̀ ti tẹ̀lé ẹ̀ wo Islamic bank ọ̀pọ̀lọpọ̀ àwọn kírísítẹ̀ẹ̀mì ni wọ́n kà máa ní wọ́n ti padà sínú Islam ẹ̀ wọ́n kà jẹ́ mùsùlùmí tẹ́ bá lọ jáì bank nísìnyí àwọn yíbò àwọn kírísítẹ̀ẹ̀ wọn ẹ̀ bá wọn jáì bank nítorí pé nítorí pé kò sí interest tàbá yáwó kò sówó èlé bẹ́ẹ̀ tẹ́bá wọ àwọn cooperative káàkiri àwọn islamic cooperative north interest cooperative tó jẹ́ pé ó tún sọ lóko islam gan ẹni wá fi ẹni ẹni alimani ẹni alamana ẹni atẹkuwa ẹni gbogbo ẹ tẹ́bá ti débẹ̀ ẹ bá wọn tẹsí ẹ rẹ pẹtẹ ẹ bá wọn bẹ̀rẹ̀ pẹtẹ kí ló fà nítorí pé wọn yá àbá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn yẹ wà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn nǹkan tó kú nínú Islam ẹ̀rí tó yẹ jẹ́ ẹ̀yìn tó tí wọ́n bá ní ní àmà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti máa ti bẹ́ẹ̀ wọ́n máa padà síbẹ̀ tó eléyìí òun náà ní à ìbẹ̀rù tọ́lọ̀ bá ti kọ́lá sí fún wa ìrọ̀rùn tọ́lọ̀ bá ti kọ́lá sí fún wa nǹkan tó ní ìlànà mẹ́ta níbẹ̀ yìí àwa ti pé láwùjọ tá a wà níbi àdìgbé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ti ti ìgbà kọ́lá bí àwọn ọmọ ọmọ ọba lágbára ló yẹ kọ́lá kọ́kọ́ rí gbogbo bí lẹ́nu òní òní gbà mí so ilé yìí kan tó kú báyìí so òjò oúnjẹ oúnjẹ àmọ́ owó oúnjẹ báyìí nìkan àwọn oúnjẹ tó lágbára jẹ pé bá a kọ́lé kó báyìí wájú ọlọ́run bá yọ̀ ọ́lá ebi ma tó ma fi gbà jẹ pé ìtọ́nà ọba ti kẹlá ti lẹ́tọ̀ wọ́n fi sọ lé òkú àti onímọ̀ ẹgbẹ́ owó tẹ́bá ń gbóbi ọmọdé wẹ̀ sáyé ẹ àwọn ìlú òní ní bíi dẹ́gbẹ́ tó fẹ́ àwọn ẹgbẹ́ kó kà máa jà ní èdè wa ìlú èdè tó tó ní jà eléyìí nínú àdámọ́ tó lọ́ọ́ balẹ̀ pẹ̀lú àdámọ́ kọ́dà àwọn ìyá wa èdè wa nù àyíṣà wo àkànjọ kan èdè wa nù yà ẹni yẹn gàrọ́t tó mọ̀ á òun gbé yà ní lónìí àlẹ́ mi sọ̀rọ̀ bá wà tó òun máa ń gbé wẹ̀rẹ̀ tòun ti máa jẹ́ ọtún àná tó tó káwọn tó gbé gbà náà kàn bá a máa ẹlòmíràn ìyàwó kan ló kẹ́ àmọ́ ìyàwó rẹ̀ ti wó lórí àmì wọn àwọn àgbọn ní ẹni tó bí ọkọ ọkọ ọkọ náà ìwọ wá níjà kó gbà kò sí mi ò sí níjà ẹni tí èso ìyàwó ìyàwó ìfẹ́ ìyàwó àbúrò fún ìjà ìlú wọn náà yọ ọkọ àti ìyàwó àti ìyàwó wọn máa jà sí ìgboro fún èso ìyàwó ọkọ náà á sì bá yọ fún wa tó èyí tẹ ẹni tó ti bẹ́ẹ̀ wọn máa jà ẹni wọn já ọba já ọba yẹ fún wa tó yẹ kó fi ẹsẹ̀ sí òfin bẹ́ẹ̀ àmọ́ àwọn ẹsẹ̀ àwọn kan tó máa ń bẹ pé ó jẹ ní òun náà ń gbé kọ́ ọ̀run ọmọ wa rẹ̀ kọ́ síbi òun náà ní àdánwò tó pọ̀ ní táwọn obìnrin bíi ìtako kábẹ́yàwó bíi kábẹ́yàwó mẹ́ta obìnrin bíi ìbẹ̀ tó jẹ́ pé ilé tó ti grow ilé tí wọ́n ti bí ilé olórogún ni ó mọ tí wọ́n fojú ìyá rẹ̀ níbẹ̀ níbi àìsílẹ̀ bí ní sẹ̀ láwùjọ wa ni ó mọ tí wọ́n fojú ìyá rẹ̀ yìí ní ó mọ wàhálà sí àwọn olórí wọn látara tó bá yàtọ̀ àbá fún yàrá ẹ̀jẹ̀ oṣù tó kápá wọn kìíní tó ìwé lẹ́yìn tó ń bá lé ọkọ̀ ẹ̀rọ hàn kọ́dà ìyá kọ́dà kọ́dà ìyá ìyá òjò àbàjẹ́ dé ìyá rẹ̀ ìyá rẹ̀ bàjẹ́ àdéhùn ìyá rẹ̀ kò ní yóò fún ní láíláí kò ní wọlé tó wọn máa rí àgbo nìké tó káwọn ọmọ yàrá bẹ́ẹ̀ lọ́wọ́ èyí ló ti di fún ọ̀pọ̀lọpọ̀ omi ní omi àárẹ̀ ìgbà wà ní bàtà máa lò ó kẹ̀ ìyẹn ọkùnrin ọkùnrin ìdílé bá kàn án kó ọkùnrin ní ìdílé yọ̀ọ́ ní ọ̀nà kàdá ìwé wà kàdá ìwé wà ní wọn làwọn kó lè lò pé ọgbọ́n pa àwọn tó ti wọ́n tẹ̀ bá lé wò ní tẹ̀ bá lé wò ní tẹ̀ bọ́ kọ̀ wọ́n yẹn. ẹ̀rọ àwọn èso ló lóró wa olówó tẹ fún mi tòyí dáwọ̀ dáwọ̀ rẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ irú àwọn bàbá yìí sì àwọn ọkùnrin náà ti sábà ti rẹ̀ àìsí ilé tí wọn wọn ti sábà ti rẹ̀ nígbà tó ní àwọn oníṣẹ́ níbi gbogbo ara rẹ̀ yé láyé gbogbo ní bọ́ọ̀lù kan òṣèlú ẹbí òbẹ̀ ọlọ́run ìbẹ̀ ọlọ́run ti wá ìlú náà wà nígbà yẹn ìyẹn máa ti dé ní ìlà àlùmẹ́ni yìí máa ti bá wà ní ìlú náà omi tó bá wà fẹ́ ya alágídí ìlú àti ìwọ́n wà láàyè ẹ bàtà bá ti lé wọ́n mọ́ kó náà ti ní kó wà lóyún aláǹdí sí ara àmàlẹ́kà òwúrẹ́ ẹ ti dá aláǹdí tẹ̀lé àwọn ọkùnrin náà bá tó kí ẹ̀kú láwùjọ wa tẹ̀lé ń kọ́ ọ̀kan tó bàbá yìí ó kọ́ ọ̀kan láwùjọ wa yìí tó àwọn afá yìí wá lé ọkùn yẹn jẹ́ ṣe mọ́ owó ṣe má ẹ lákòókò tó nìkan ló wà lọ́mọ tẹbi baba tó ti ajé tí lọ́jọ́ lọ́wọ́ ọ̀nà yìí kó lè kú lọ́wọ́ náà ó yẹ kí gbẹ́gbẹ́ ẹni sẹ̀yà ìsìlámù gan baba ló lọ́wọ́ ẹ̀ ìdúró ìhú ti àgbà tẹ́ bá kó ọmọ tó bá ti yá rẹ̀ pé ọ̀rọ̀ rẹ̀ wù ọmọ tó bá ti yá rẹ̀ pé ọ̀rọ̀ rẹ̀ wù baba tó yẹ kó lọ́wọ́ tó sẹ̀yà ìsìlámù tó ní ẹ̀ sẹ̀yà ìsìlámù tó bá rẹ̀ pé ayọ̀ tó máa lọ́wọ́ pẹ̀lú wọn lẹ́jọ́ náà wọ́n ní ẹwà ló máa fi àjẹ́ ẹ̀ẹ́dì wà lọ́kọ̀ rẹ̀ tó bẹ̀rù lọ́wọ́ máa ti délé láàrin wa ẹwà ló máa ní sùúrù àti lọ́kọ̀ rẹ̀ sọ̀rọ̀ náà àwọn ọmọ ní sùúrù ní sábẹ́ bá àwọn ọ̀rẹ́ àwọn yóò dá ìgbà ìjà ìyàwó tí wàá ti délé tí máa ti délé òní máa ti délé ẹ̀ẹ́dì máa ti lọ́kọ̀ lọ́ba ẹ̀ẹ́dì máa ti wá àti délé wá àti lọ́ba lọ́ba eléyìí wọn náà ní àwùjọ àfiṣẹ́yì làájú ìjàwá wọn náà ní àwùjọ ó fi máa àbájọ àbẹ̀ ìmọ̀lẹ́ rẹ̀ àbẹ̀lẹ́ ọ̀bàdìkọ́lá ọlọ́dà ti àyíkún àgbọ̀yé ìpìlẹ̀ fún wa ẹ̀sìn islam ẹ̀sìn tó rọrùn ẹ̀sìn blues ẹ̀sìn tó rọrùn ẹ̀sìn ìrànlẹ́ ṣòkó táwa ti ń ya àyíká fọwọ́fà wa ọlọ́ba àdìgbò náà nígbà tó a tó ń da ju àfọwọ́fà wa ọlọ́ba àdìgbò náà nígbà tó a gbé ìdúró lòkùn ẹ̀dùn sọ́n fún òkùnkùn púpọ̀ ẹ̀sìn àtàkùn wa láyé ìdásíyàmù هذا وصلى الله على سيدنا محمد وعلى اله واصحابه وسلم. وعليكم السلام ورحمه الله sí àwọn ní yìí. Ọ̀kan fún o. sáré mú. Tọ́. Ok tó ẹgbẹ́ ẹ̀ṣọ́ ìgbẹ́gbẹ́ra ilẹ̀ ọkùnrin lágbára ìyàwó kàlẹ́ ìgbẹ́gbẹ́ra obìnrin yóò wà lágbára ṣé yíkọ̀ ọkùnrin wọ́n wá kọ obìnrin ní ẹ̀rọ fẹ́ẹ̀mì ṣé kí ni ìdájọ́ olúwo ọmọ náà. wọ́n á kọ́lẹ̀. wọ́n kọ́lẹ̀ ìgbà tó ti ṣe tó ti ní ìjọkùnrin bóyá ọ̀gẹ̀gẹ̀ mọ́ ọ̀gá wọn á dé. náà bí alákọ̀ọ́kọ́ wọ́n ní àwọn kan wà ó jẹ́ pé wọ́n ti bí àwọn mẹ́rin ọ̀rẹ́ yìí ó ti dé lọ́wọ́ rẹ̀ ó ti dé bá ẹ̀hẹ́ ó ti kun gidé ẹ̀hẹ́ ọwọ́ abọ́ arúgbìn mi tó tó wù ẹ̀dí bá ọwọ́ arúgbìn ló tẹ̀ ẹ̀dí ni pé ìtò ti ìtò kọ́kọ́ fẹ́ wọn wọn wà lẹ́nu ìpínlẹ̀ wọn ò rí igi eri rẹ̀ níwọ̀n ẹ̀sọ́ ayà kan yóò rí igi eri rẹ̀ ẹ̀yìn tó bá ti wá rí igi eri rẹ̀ wọn ẹ wá bẹ̀rẹ̀ fún bolórí because òní kò kún ilé rẹ̀ bá wọ́n sì máa sọ pé ìyàwó àgbà ẹ́ òun ti di ìyá rẹ̀ bọ́ọ̀ ó di ìyàwó ìwọ́n ni ìyàwó àgbà lágbájá ní bẹ́ẹ̀lì rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ẹ́ wọ́n náà ló ń fún ní jíjẹ wọ́n náà ló ń fún ní wọ́n ti pé ìyàwó rẹ̀ òkọ́lẹ̀ ẹ̀bí wa òkọ́lẹ̀ ó wá ló kéré ìkérí rẹ̀ tí ẹ̀ bá rí ìkérí yàn nínú sẹ́yà ìsìlá sọ láti ní jẹ́bẹ̀ ó ti kọ́lẹ̀ ní jẹ́bẹ̀ tí yóò kó o ti kó lára ìyàwó rẹ̀ ó ti ìyàwó rẹ̀ fún mẹ́ta ni ó ti wá sí kí ni ó sì wá fẹ́ ẹlẹ́gẹ̀ àmọ́ kó wà ní rẹ̀ táwọn ẹbí ní ìyàwó rẹ̀ kó wá lọ olórí ilẹ̀ síbi kan tó eléyìí àtàtàdì ìbàjẹ́ ni òṣèlú ìtayọ àlàyé ẹ̀sìn Islam kọjá àlàtọ́nà ọba ìtọ́lá àti ọ̀sán ẹlẹ́ẹ̀kejì wọn náà ní pé ọkùnrin tó bá rí pé ó rí pé ìyàwó òun lágbára láti rí sáàdì òun tó ń fi lágbára tó èyí tí ọkùnrin tó wá kọ ìyàwó lẹ̀ tó irú ọkùnrin òun à irú tó ṣe òun látara tó kiri because ọlọ́run bá àdìgbò láti fún ọ ní option mi tó dáa ó fún ọ option mi tó dáa láti ṣe kíni láti ṣe láti di sọ́ọ̀bù problem tó ní kíni option yẹn ó náà ní kò lè fẹ́lẹ̀ kejì ó náà ní kò lè fẹ́lẹ̀ kẹta bẹ́ẹ̀ gbàgbọ́ wa bẹ́ẹ̀ fẹ́lẹ̀ kejì mọ́ ẹ́ ẹ yóò sì máa gbà wẹ̀ tó bá lágbára yóò máa gbà wẹ̀ yóò sì máa máa ní ah, ìyàwó ẹ̀yọ̀kan àdúgbò náà fi kún kẹ́ ọwọ́ rẹ̀ kó gba agbára fún agbára ẹ̀dùnmá kó ló dé ìfọ̀ agbára fún abíọ́mọ ajá kó ló dé kó tàbí rí tí ó fi lè dé tó eléyìí náà ara sọ́dọ̀ téèyàn bá ti tẹ́ látara bí kéèyàn bá bàa kó sí wàhálà kó bàa kó tẹ́tẹ́ nígbà tó bá kó lé ìlú ẹ̀yìn báyìí lani kó wá fẹ́ tí wọ́n á fẹ́ bí ìyàwó tó máa ń ẹ́ tó ìwé lẹ́yìn ní ti àmọ́ nígbà tẹ̀lé nígbà mìíràn tó bẹ̀rẹ̀ máa lágè jù tí ó dúró dúró kó òun ní tẹ́kẹ́lẹ́ òun nígbà tẹ́fẹ́ àwọn olóyún agbára ọkọ agbára yóò sùn ká agbára yóò tó ọkọ rẹ̀ láti kékeré láti rí bí àbùkátà rẹ̀ sórí ilé náà nítorí aláṣẹ ìdílé so ọkọ̀ kékeré yóò sì gbìyànjú lórí ẹ̀ yóò sì wá àdúgbò tó ń bí ẹkú sí fún àmọ́ bẹ́ẹ̀ bá torí ẹ̀kọ́ owó obìnrin bá ń lẹ̀ láti àkó ní ara sẹ́yìn fún àwọn ìlú ìjọba tó ń bẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ àìsà ètò ọ̀pẹ́ ayé padà lè wá ìtọ́jú ìmọ̀nà. Thank you àbí ìlú ọkọ ìgbà ìgbàlejò ti pé kí ọkọ má máa ń rìn ìyàwó lọ yálé ìlú ọdún ìlú ìgbà àkókò wọn ni ó ti ó ti máa ń yẹ kó ó ti gba àjẹwò ìjọba àbí ìgbà ìgbàlódé ló lé jẹ́ ìbéèrè yẹn béèrè wọn ní àwọn ọmọ tó ń kọ́mọ láwùjọ wa wípé obìnrin tí o bá ti ṣe ìgbéyàwó ìlú ìjẹ ètò àwọn ọmọ ẹ ẹ náà yóò di liability fún ọkọ ẹ̀jẹ̀ bá wọn kí náà tó di liability ẹ yóò di wàhálà fún ọkọ ẹ̀jẹ̀ bá wọn yóò di wàhálà yóò di ìnáwó ẹ̀ ìnáwó lọ́rọ̀ ọkọ rẹ̀ sẹ́yìn àdàkùtọ̀ ọ̀gá àdìgbò láti àpò bẹ̀rẹ̀ liability rẹ̀ naturally liability rẹ̀ ìnáwó rẹ̀ tó wọ́n yẹ kó tó di ẹ̀yìn olùmọ̀tọ́jú ara rẹ̀ tó fi jáde láyé liability nígbà tó wà lọ́dọ̀ bàbá rẹ̀ ní abéjì bàbá ṣe wá jẹ nínú nígbà tí bàbá ṣe ní tí àtàgbára tiẹ̀ máa kó tún gbé lọ́kọ́ láti ìdílé kọ́kọ́ ọgbọ́n mọ̀ wá ní tiẹ̀ ẹgbẹ́ mọ̀ wá ní ọdún mọ̀ wá ní mọ̀ wá ní kọ́dà ọkọ̀ bá ti láyé tí ọkọ̀ rẹ̀ bá ti láyé má yóò ti jẹ́ láti ti ọmọ rẹ̀ náà bá lọ́mọ láyé tí ọba ti lọ́mọ láyé yóò jẹ́ láti ní àdébìsọ lálálálálá wọ ìbísọ alóòkú rẹ lóko ní nàdúrálẹ ìdàgbé ti wọn sòtẹ́ ìbájúwá ìbájúwá tó kìlọ̀ jẹ́ la yé ti ẹ̀dúgbà sòní ìdàgbé ti ọkùnrin padà wá ti yá lóko tẹ̀fọ́ àwọn ọkùnrin náà sọ pé èmi ò jẹ àwọn ọmọ ìdá yé ti mọ̀ wá lóko wọn yọ kó wọn yọ kó sùpì ti tàn ẹ̀ àwọn èdè kó kó wọn kan wọn yọ fún ọmọ ẹni wọn máa ta sùpì ìdílé wọn máa ta sùpì ìdílé tẹ́lẹ̀ kó ìdílé tó ọkùnrin ní ìjọ́kùn rẹ̀ òun kó sọ aláàbí náà ti darí sí látara tó ní ike ọ̀fẹ́ ní ìyàwó òkú ma. tẹ̀sí ká ń sọ pé obìnrin tẹ́ àbẹ́ tó náà wọ̀ lọ́wọ́ ìlú tó ní ìṣẹ̀lẹ̀ àìsà tó tó bá jẹ́ pé gómìnà ó ti tẹ́ tó bá jẹ́ pé láàrin àwọn obìnrin tí o ti tí o ti tí kìsìnà bẹ́ẹ̀ tí o ti tí wàhálà bẹ́ẹ̀ àbí tó wá ní àwọn tí o máa bá ti tẹ́ ẹ̀rọ ìmọ̀ ọ̀dùnmọ̀ lẹ́nu tó bá tẹ́ pé wọ́n máa bá ti tẹ́ ẹ̀sìn ìmọ̀ wá ti tẹ́ ẹgbẹ́ bí pàṣẹ àti ànágbé aláwọ̀ tẹ́ ẹ̀ bá tẹ́ tó kó ní ilé yìí àgbẹ̀ òmìnira lè ní bísí ẹ̀jọ́ wọn ṣe ẹ̀ àgbẹ̀ òmìnira lè ṣe tó bá yẹ kó fi náà bá tó fi náà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bá àbọ̀ tó bá yẹ owó ti tó náà ẹ̀ òun ló ní nǹkan rẹ̀ gbogbo bá ní gbogbo tó yẹ bá ní òun ló ní nǹkan rẹ̀ tó bá wù ú ó lè fọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ tó bá wù ú ó lè gbọmọ rẹ̀ láyé bẹ́ẹ̀ ó ti sọ ọkọ wa ní ọkọ wa ní nítorí káàmù wa sí káàmù wa gbọ́ òkàtà tó a alọ́kíà lẹ́yìn lẹ́yìn lẹ́yìn wọ́n ní ìtì máa tẹ̀lé tó pé kí ẹ máa ìyàwó rẹ̀ lọ́wọ́ bí a ti tẹ̀ lé lápẹ́jú èyí ni àbíkọ́ lọ́ra àgbàlọ́jà tó tí wọ́n wá sọ láwùjọ pé ó ti ti ẹ̀fọ́ fún ó ti sígìlà lórí ẹ̀ ó ti lè lórí tó ẹ̀hẹ́ àdéhùn ti lọ́wọ́ ti mẹ́jọ lẹ́yìn tó gbogbo àdéhùn ti máa dáhùn àláì àìlágbóyè náà àìlágbóyè bóyá ní pé gbogbo àwọn tẹ́ bá ọkùnrin náà lẹ́kọ́ máa dé iṣẹ́ wàhálà wọ́n yọrọ àwọn ọjà ṣe wàhálà ní wọn èdè máa mi wọ́n láwùjọ wa nínú wọ́n dẹ́gbẹ́ wọ́pọ̀lì máa ṣe wọ́n láti ọjọ́ ọjọ́ ọjọ́ tí omi ẹ̀yìn ṣe wàhálà ẹ̀ obìnrin ogun yá obìnrin yóò wá sókè yóò ti wá kú ìdíje ọkùnrin wá àdúgbò apá yóò ti bẹ̀rẹ̀ ọkùnrin dá ní wàhálà ibi ká gbọ́ yẹn ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ láyé ní àwọn ọbẹ̀ dáná ní wa gbà tó yẹ ẹ wọn náà yóò tó nínú wọn náà yóò kọ gbogbo aṣọ wọn náà yóò kọ tàwọn ọmọ àwọn aṣọ ọmọ ti àwọn aṣọ àwọn aṣọ àwọn aṣọ aṣọ ti ń tẹ ẹgbẹ́ yóò kọ fún ọmọ tẹ́lẹ̀ alẹ́ sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀rọ̀ àyíká ní alẹ́ sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ máa ra àwọn ìyàwó rẹ̀ lọ tẹ́lẹ̀ tó wájú àti ìlọ ẹ àbójútó ìpàdé a máa ra àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ ẹ̀dùn àwọn wàhálà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ọlọ́ọ̀bà nìkọ́lá nínú tó dá àtàkùn yìí lẹ́nu bí àwọn òbí máa sọ pé kí ló ṣe òṣìṣẹ́ ṣiṣẹ́ pé ẹ ẹ wọ kọlẹ̀ yá kúrò sọ̀rọ̀ ọ̀yá kò ah, ṣe ìyá tó a ẹ ó sì gba ìlú ṣiṣẹ́ yá kúrò sọ̀rọ̀ ọ̀nà ah, ìjẹun wàá ń jẹun nígbà kára rẹ̀ ẹ ọ̀yá kò ṣe àtùwà ẹ fọ àwọn olórí ọ̀rọ̀ já àtùwà náà lẹ́yìn ẹ dábò ẹ ẹ ẹ ẹ lọ́jà ẹ máa rà ẹ máa rí ọkọ̀ lọ́jà bẹ́ẹ̀ ni àwùjọ tó bá mọ́ dáadáa ọkùnrin ẹ̀ bá mọ́ fún ọkọ̀ lọ́jà ọkùnrin ẹ̀ kó máa tata ọkùnrin ẹ̀ kó máa tẹ̀kọ́ ọkùnrin ẹ̀ kó máa tẹ̀ra gbogbo ní ẹ̀ máa ń lò ẹ̀ á ní ẹ̀ ní ọwọ́ ọkùnrin ẹ̀ kó máa ta ojú kó máa ta máa di gbogbo náà ọkùnrin ẹ̀ kó máa ta ọkùnrin ẹ̀ kó máa ta náà ló bá tẹ̀ pé ẹ ẹ gbogbo àwọn láti ṣe ìlú ọdún ẹlẹ́yìn tó nàdá tẹ bá ti délẹ̀ lọ́wọ́ ẹ ẹgbẹ́ wa máa rí ó pé ilé ìgbà ọkọ̀ tẹ máa rí ẹ gbogbo rẹ̀ tẹ máa rí ojú máa ta oúnjẹ tẹ máa jẹ fún ọgbẹ́ rẹ̀ ọkọ̀ àti ìjọba tẹ́lẹ̀ bá ti wà dáadáa àwọn ọkùnrin ẹ̀ máa rí ṣọ́ọ̀bù káàkiri ìjọba tẹ́lá àtúwà ti lọ hajj oúnjẹ ìdúró léyìn àwọn ọkùnrin ẹ̀ máa rí mọ̀tòkọ̀rọ̀ mọ̀tòkọ̀rọ̀ káwá rí àwọn obìnrin àwọn obìnrin lé káwá tó ju ọlọ́jà àbí tí wọ́n tẹ́lẹ̀ àwọn obìnrin ní báyìí tòkòtò yóò ọlọ́jà ẹ́ ó mú tẹ̀mọ́lẹ́mọ́lẹ́ àwùjọ tẹ̀mọ́lẹ́mọ́lẹ́ àwùjọ àwọn obìnrin wọn olùbá ìdílé àbí ẹ̀hẹ́ báyìí dáńdé wọn ẹ̀sùn àwọn náà kọ́ ní ọ̀la ká ọ̀fúnra wọlé fún ọ̀gá délé ọ̀la ìfọ̀rẹ́ ẹ̀sùn àwọn olùmọ̀tọ́jú wọn ṣùgbọ́n àwọn ọmọ àti ń lọ ìjọ tó wá dé lọrin ìṣe gbé ìṣe wọn wọn kò tẹ kọjú sọ́dọ̀ ká kàbíjẹ kó ń jára lọrin wọn á bí ọgá wa wọn nígbà tó ń gba ilé ọkọ ọjà kọjá ó dá ìkọjá lọ ẹni tó rí àwọn òṣèlú wọn ló máa lò ní ẹ sábà wọn ní ìlànà yìí lọjà ìdè gbé lọ́dọ̀ tí wa ẹ lọ́wọ́ ti ẹ lọ́wọ́ ti ní ní ma ti káwọn ọmọ tó gbé ilé tó gbé àtàkì tó gbé wa àtàkì àwọn òbí ọgbà tó gbé wọn kàdé wọn bẹ́ẹ̀ ni òsì kan tó burú bẹ́ẹ̀ tó àwọn tó bá yà ẹbí bá ọkùnrin láàmú ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ sẹ́wọ̀n kọ́lọ̀ bá tó àwọn olùkọ́ náà ti ẹbí bá tó àwọn tó tó àwọn tó tó da ẹbí yálà bí ẹbí bá tó ẹ̀yìn máa tó yálà bí ẹwà ní káwọn obìnrin máa tó ní àbàtà àti ètò àti ìwọ lọ́dà ọ̀pọ̀lọpọ̀ ìwọ lọ́dà ọ̀pọ̀lọpọ̀ ìwọ lọ́dà ọ̀pọ̀lọpọ̀ ìwọ lọ́dà ọ̀pọ̀lọpọ̀ ìwọ lọ́dà ọ̀pọ̀lọpọ̀ ìwọ lọ́dà ọ̀pọ̀lọpọ̀ ìwọ lọ́dà ọ̀pọ̀lọpọ̀ ó wà jẹ́lẹ̀ hàn sí ó wọ́n dáì lọ́wọ́ lé ẹ̀kọ́ wákàtí mú tó lé òní àìmọ́ nínú àìmọ́ ẹ̀kọ́ wa àwùjọ nínú ìdílé rẹ̀ tó ààrẹ ọ̀sán wa yẹ̀